kábíyèsí ọmọ ẹgbẹ́ dàgbà ọlọ́jọ́ bí ó wà lẹ́yìn tí ọmọ ẹgbẹ́ dàgbà iná lálà pẹ̀lú máa ní ọmọ ẹgbẹ́ dàgbà nílùú Amẹ́ríkà láàrin àwọn ìbára òfófó ni o ibẹ̀ náà ni ọkùnrin àáfàá ọmọ àáfàá yìí ń gbé níbi tí ó ti ń ṣiṣẹ́ iṣẹ́ gidi ni o báǹkì òyìnbó ní pápá èyí tó ń pè ní US Bank Alhaji tajudini ọ̀làǹwájú ọ̀làdìmẹ́jì ọ̀làfínìhàn adégbọlá àdìsọ ọmọ Abdulrahman ni à ń sọ láìpẹ́ yìí náà ni ó ṣe ọjọ́ ìbí ẹ̀ pitipiti ojú àwọn òyìnbó aláwọ̀fọ̀fọ̀ tó jọ ń pé o tí wọ́n bá ṣe àjọyọ̀ ní ńlá gidi àná monday ọjọ́ ajé pápá èyí tó fi hàn wípé nínú ọ́fíìsì ẹ̀gàn ni ó ti ṣe o ṣé yorùbá náà ló sọ pé ọmọ ọlẹ́ ní ààyè kò gbà ibi wo ló máa ń gba àwọn àlèkù làmúwò ọlọ́run ọba ní ńlá nínú àwọn olólùfẹ́ dókítà Àsìkò Àyìndé Bàrísà nìyí o orin ọmọ àgbàyọ̀lá náà ni ó ń jó sí kódà àwọn arẹwà obìnrin tí wọ́n jẹ́ aláwọ̀ fún papà ń bá a jó happy birthday o alhaji tajudeen ọ̀làníwájú ọ̀làdì méjì ọmọ òṣèlú tó lẹ̀ pẹ̀tẹ̀ dó ọba náà ni oní eréko ọmọ wọn lágboolé alágbẹ̀rẹ̀ lẹ́pẹ̀tẹ̀ ẹ̀dó ọmọ ọkùnrin oríwù ọmọ ìlú kúmẹdẹ ọmọ aṣàlẹ̀gẹ̀ bí ẹni tí òróbìnrin rí àfijọ́ aláàfà àti ìbọn aláàfà ẹgbẹ́ ní nǹkan jẹ ayé yóò ní polókúrú mọ́ṣù ẹ̀ṣọ́dún yìí ná ẹ̀ ó ṣẹ̀mí tọmọtọmọ happy birthday olólùfẹ́ bàrúsáàtì ọlọ́ládé sìkébà ní wọ́ndà tiwa. adìyẹ tí ọmọ òwe pẹ́ dàgbà. ọlọ́jọ́ bí wà lẹ́yìn tì ọmọ ẹgbẹ́ dàgbà o. iná lálà pẹ̀lú máa ní ọmọ ẹgbẹ́ dàgbà. ẹni gúngun ọ̀pẹ̀ lálàáfíà o ọmọ ẹgbẹ́. Alore TV Alore TV. ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó. Thank you.